شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير الأدي أدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afi ọpẹ́ fún ọba dẹdà allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọpọ̀ wa ní òwúrọ̀ yìí ọba dẹdà tó fi ìyọ́nú rẹ̀ pawápọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká allah subhanahu wa ta'ala ó ń jẹ́ wa nínú àsọlẹ̀ rẹ̀ alukurani karim wípé wọ̀ṣtẹ́bákùn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí o ọba adẹ́dàá allah subhanahu wa ta'ala òun ló ṣàyìn lẹ́ṣà látara kó ṣàwà lẹ́ṣà yìí ọwá ní wa ma ja'ala alaykum fi dini min harajin òun ò fi ìnira kankan òun ò fi kàn wá lórí ẹ̀sìn ló fi jẹ́ wípé bó ṣe jẹ́ pé ìrun lẹ́yìn kásẹ̀ ṣahada kò sí tí ọlọ́lá bí ìrun Allah subhanahu wa ta'ala ó sọ látẹnu ránṣẹ́ rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam pé awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyama as-salat nǹkan àkọ́kọ́ tí a ṣe ìṣirò ẹ̀dá lé lórí ní gbangba ajọ́ gbèndé alikiyama onírun tó bá ti yanjú gbogbo nǹkan yòókù yóò níyanjú a bá túnṣe ẹni tí wọ́n bá dàrún rẹ̀ lù láyà dájúdájú gbogbo iṣẹ́ tó bá bá tó bá gbé agbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wọn ó dàlù láyà ni kọba adẹ́dà má dànù wà lù wá láyà ìgbìyànjú yẹn ni à ń ṣe irun yìí ọpọn dandan fún gbogbo mùsùlùmí tá a bá ti tá a bá sí rìn àjò. rákà mẹ́rin mẹ́rin yàtọ̀ sí zuhur yàtọ̀ sí fajiri àti maghrib tí fajiri jẹ́ rákà méjì tí maghrib jẹ́ rákà mẹ́ta gbogbo àwọn yòókù rákà mẹ́rin Allah subhanahu wa ta'ala ọba tó dá wa tán tó dẹ̀ mọ̀ wa tán ó fi ìdẹ̀kùn sí wípé àwọn olóko mẹ́rin mẹ́rin yìí o di kò sí méjì méjì tó ti di kíni tó bá ti di ìrìn àjò torí ìnira tí ń bẹ ní ìrìn àjò kì í ṣèyàn nìkan tí payà bá dé gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn ẹ̀gbá wa mi omi ń bẹ tó jẹ́ yí pé bó bá ṣe wá ni a ṣe kí a máa sá lọ a dẹ̀ máa forí a máa fi ṣe ìṣàrọ̀ ní bó bá ṣe rọrùn sí nígbà míì ó lè jẹ́ rákà kan ṣoṣo láàkì tó jẹ́ pé ó lè ní bùkátà sí ká sí kíbla ó lè má ní bùkátà sí ká sí tí ò bá ti rọrùn Allah subhanahu wa ta'ala ó mú gbogbo ìrọ̀rùn yìí ó fún wọn mùsùlùmí kì ṣe yẹn nìkan tí àyà ara bá fẹ́ dé kì í ṣọ̀ràn yẹn kó kí lóòrò ó lè kí ní jòkó ó lè kí ní dùbúlẹ̀ gbogbo bó bá ṣe rọrùn sí ni ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala ló mú wa kì í ṣe yẹn nìkan tí ó bá di pé ìnira fẹ́ dé tàbí dìkàndé láti mú ìdẹ̀kùn wá fún al-umma ọba adẹ́dàá ó ṣe ní rọrùn ká irun ìrun zuhur àti asri pọ̀ ìmá kápá kapa lásìkò àkọ́kọ́ tà kápá pọ̀ ní àsìkò ti àkọ́kọ́ ìyẹn mathalan zuhur kọjá pé asri àti zuhur apapọ̀ lásìkò zuhur tí ò bá rọrùn bẹ́ẹ̀ tó bá yẹ pé rírọrùn rẹ̀ òní wípé amuzur a lè sopọ̀ mọ́ asiri ọba adẹ́dá fi rọrùn síbẹ̀ bẹ́ẹ̀ náà ni magrib tọba yẹ pé lásìkò táǹkì magrib ní a máa pa irun pọ̀ irun iṣẹ́ àti magrib pọ̀ ní àsìkò ti magrib tàbí alọ́ magrib alọ́ sopọ̀ mọ́ iṣẹ́ ní àsìkò ti ìṣá allah subhanahu wa ta'ala ó fi ìdẹ̀kùn sí ara gbogbo eléyìí débi pé afáńlá ni imaamu bukhari nínú àwọn tabuwéèbù tó ṣe ó ní wípé irun tí ṣé náfìlà bàtọ́lọ́wọ́n bá mú àwọn ìdẹ̀kùn báyìí wá ṣé àwọn nàwáfìlì ṣé ó ní bùká a ní bùkátà sí mọ́ ní gbàtà bá wà ní rìn àjò ó kalẹ̀ kalẹ̀ mú wá ni báàbò man tatawwa'a fi safar min ghayri duburi salawat wa qablaha وركع النبي صلى الله النبي صلى الله عليه وسلم ركعتي الفجر في سفر eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹni tó rí pé a lè yanná fúlàní ìrìn àjò lópin tí ìbá ti ṣe nawafil rawatib mathalan katoki zuhur raka mẹ́rin tabaki zuhur náà tán raka mélòó àlèmú mẹ́rin wá ọlá ń bẹ fún mẹ́rin mẹ́rin torí àkọọ́lẹ̀ tó wá lórí rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó sọ pé man hafaza ala arba'in qabla zuhur wa arba'in ba'da zuhur haramahu Allahu ala an-nar aw kama qala rasulullah sallallahu alaihi wasallam ẹni tó dún ní ma ìmọ̀ kíráká mẹ́rin katoki zuhur ráká mẹ́rin nígbà tá a bá kí zuru tán ọba adẹ́dá ó ṣe ara rẹ̀ ní èèwọ̀ fún iná eléyìí pàtàkì làṣẹ kì í ṣe yín nìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé rahimallahu abdan salla qabla al-asri kí àánú ọba adẹ́dá allah subhanahu wa ta'ala kó máa bá ẹrú tó kí. Raka mẹ́rin kó tó kí sọ̀láàtì làásì bọ́tà àwọn ọ̀run náà wá fìlì àmọ́ pé ńgbà tí ọba adẹ́ra ti mú ìrún arìnrìn tó ti bá wa dínkù ọba àfìdẹ̀kùn sí ṣé náà wá fìlì tún pàtàkì mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ àwọn náà wá fìlì tó jẹ́ rawatib bíi mẹ́rin kátókí zoro mẹ́rin kátókí asiri mẹ́rin lẹ́yìn zoro gbogbo àwọn nàwáfìlì kò òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nàmì kíní rìn àjò but ó ní àwọn tó máa ń kíní rìn àjò ìtorí rẹ̀ ní àfáànlá yìí Imam Bukhari ló fi mú rahimola rahmatulahi ló fi mú àlàyé ìwà wípé ìdánilẹ́kọ̀ọ́ ni lórí àwọn tí wọ́n mú ẹ̀rí wá pé a lè kí àwọn nawafil kan nírìn àjò yàtọ̀ sí àwọn nawafil tó jẹ́ wípé rawatib ni hadith alakọ̀kọ́ ti afamuwa min hadith ibn abi layla látọ̀dọ̀ látara hadithi Abi Layla ni bilafzi ma amba ahadun annahu raha nabiyya sallallahu alayhi wa alihi wa sallam salla duha ghayru ummu hani kò sí ẹnìkan tó fún wa ní ìrò wípé òjíṣẹ́ náà sallallahu alayhi ó kí irun duha irun wo ni irun duha irun tá a máa ń kí tásìkò rẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti yọ títí dìgbà wo títí dìgbà tí oòrùn bá wà ní àtàrí kí ni minimum ẹ̀ ètò kéré jù rẹ̀ rákà mélòó ni rákà méjì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé rákà méjì táyà ní dùhàì ó ní oríkèéríkèé ara mélòó ló pè ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta ó ní eríkèéríkèé lára three sixty ó ní rákà méjì duhai yóò jẹ́ kíni tá a ṣe tá a fi ń bẹ ọba adẹ́dà kó bá mú ẹni wàhálà tí ó ṣẹlẹ̀ sí wa látara àwọn oríkèéríkèé ọ̀kan nínú àwọn afáwà ó ti wọ ó ti kọjá eighty ó ti ń súnmọ́ ninety ṣùgbọ́n kósákósá lára bàbá àwa ń wò pé bóyá agbó kan ni bàbá ń lò àwa ń bàbá ẹ̀fọ́ àwa náà ní àwọn ní ẹ wà kà kí ni tí wọ́n ṣe lálàyé fún wa wọ́n ní àwọn ìpa sọ̀látù dọ̀hà jẹ́ adàwáhì àtàní àdúrà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wípé allahumma aafini fi badani allahumma aafini fi sam'i allahumma aafini fi basari allahumma matti'ni bi sam'i wa basari wa quwwati ma hayaytani wa ja'al al-waritha minni àwọn ipa jẹ́ gbogbo gbà kódà ń gbà mí tọ́ fẹ́ dikpọ́ fẹ́ rẹ̀ táwọn bá ti ṣe bí ẹ̀ ń kà báyìí ara ó dẹ̀ tún jí pépé padà wípé níta ń wá lọ sí Sokoto wọn bẹ lápò Sokoto wa wípé hata àwọn adkar wa gbogbo tá a bá dún ní ma ti àárọ̀ mọ́sẹ̀lẹ̀ lẹ́yìn gbàtọ́ bá sọ yìí asubana wa hasbal mulku lillah alhamdulillah la ilaha illallah wahdahu la له الملك وله الحمد وهو على كل شيء قدير ربي أسألك خير ما في هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده كن انت ما صلين ربي أعوذ بك من الكسل وسوء الكبر ربي أعوذ بك من الكسل وسوء الكبر pé gbogbo àwọn eléyìí àwọn ipa jẹ wípé gbogbo ẹ ti wà nípìlẹ̀ ẹ̀kọ́ ńlá ni eléyìí torí wípé kí ni ọ̀gọ̀rọ̀ ọmọ ìyá bí ìgbà tó jẹ́ pé ìrun wákàtí márùn wọ́n wà nínú kùkú ni tí wọ́n tú wọn kí wọ́n tètè tú wọn lẹ̀ àwọn àkárì àìbìkítà nípa rẹ̀ ààbò ńlá ló dẹ̀ jẹ́ fún wa kéèkùn ẹ sọ̀rọ̀ yẹn lóòótọ́ ṣùgbọ́n tá a bá fẹ́ rí ọ̀ràn yẹn yẹn jú nígbà míì ọ̀gọ̀rọ̀ àwọn àkàrí ó pàtàkì téèyàn bá lálàáfíà ara bó ló ṣe lè mú àwọn wàjúbà tó wa tára fi ọ̀bà sí lára bó ló ṣe fẹ́ mú àwọn wàjúbà wa kì í ṣe yẹn nìkan tí ìkọlẹ̀ ń bá ń báyàn bóò ló ṣe fẹ́ rójúṣe rẹ̀ ṣe nínú ẹ̀sìn ló fi jẹ́ pé dùá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kì í ṣe kékeré nínú àwọn ọ̀rọ̀ kan tó wá tójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé a'maru ummati ma bayna sittina wa sab'in wa aqalluhu man yujawiz dhalik. àwọn ọjọ́ orí àwọn ọmọlẹ́yìn mi o láàrin ọgọ́ta sí àádọ́rin ọdún èyí tó kéré nínú wọn ní ọkọjá àádọ́rin ìyẹn seventy ọ̀kan nínú àwọn sálàfù ó ní èmi wà nínú àwọn èyí tó kéré nínú wọn yìí imam Sheikhna Muhammad Nasiruddin Albani rahimahullah rahmatan wasa ọ wá ń ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí wípé bẹ́ẹ̀ ni èmi gan tí mo mú ọ̀rọ̀ yìí wá yìí èmi náà wà nù àwọn tí kò kéré tọ́lọ́n fi kẹ́ torí pé mo ti kọjá ọgọ́rin ọdún nísìn kò dẹ̀ sí tí ọ̀dọ́ ń ṣe tí mi lè ṣe kódà tí mò ń bá ń sáré pẹ̀lú mọ́tò ọ̀dọ́ kan ò lè bá mi kò sí tí ọba adẹ́dá fífi eléyìí kẹ́mi bí ìbá ṣe àdúrà tí òjíṣẹ́ wa sallallahu alaihi wa sallam tó fi lọ́lẹ̀ fún wa pé ká máa ṣe tèmi dẹ̀ máa ṣe wípé kí ni Allahumma matti'ni bi sam'i Allahumma matti'ni bi basari waja'al naam waja'alhuma al-waritha minni wọlọ́hún ọba ìgbádùn ara mi má fi má fi dùn mí ìgbádùn etí má fi dùn mí jẹ́ má fi gbọ́rọ̀ rẹ̀ mahayetini ìgbádùn alama matini bi sami alama matini bi basal alama matini bi kowati mahayetini wàjà alẹ́ olúwa fẹ́mi lópin ìgbà tí mo bá ti ń bẹ láyé o tẹ́ẹ̀mí bá ti wà lára mi má fi ìgbádùn àlàáfíà ara pàápàá jùlọ ìgbọ́rọ̀ àti ríran má fi dùn mí jẹ́ mi èmi ni kí n lò gbó má jẹ́ ó gbó mi má jẹ́ má jẹ́ wá gbó débi pé mi ní rí fi ṣàǹfààní má jẹ́ n fi ṣàǹfààní títí títí tí nítorí pé títí tí n fi wá pàdé rẹ̀ yáà ni àwọn dùn áàní tó pàtàkì tó ẹ̀ka máa ṣe ń gbogbo gbà ìṣe ayé àfáà mú ọ̀rọ̀ yìí wá pé kò sí ẹnìkan tó sọ pé òun rí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ń kí duha ní ìrìn àjò àfi Ummu Hani radiyallahu anha tani Ummu Hani náà ọ̀kan nínú àwọn ìyàwó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tọ́ra ara léèyàn yóò mọ àwọn details kan nípa èèyàn tọ́jẹ́ wípé ara àtẹ̀ ò ní mọ̀ tí àwọn ìṣesí kan níta tó bá fẹ́ yapa sí tinúlé gan á rí gbọ́yé nínú àwọn ẹ̀kọ́ tinúlé mẹ́sẹ̀lẹ̀ wọ́n ń ṣàríyànjiyàn pé ṣé a lè wẹ̀ ní òòbí ìwẹ̀ pẹ̀lú nfin kan sára ìmọ̀ bàǹtẹ́ ní ìròpé ayé kan lo bàǹtẹ́ mọ́nìsì pint tàbí dross olólọ́lá jù onísúnà tó lọ́lá jù ló fi jẹ́ pé imaamu Bukhari rahimahullah mutawasa ó ṣe tẹ̀bú ìbò yẹn ni ó mú ọ̀rọ̀ wa ni pé ìdánilẹ́kọ̀ọ́ ni wípé a lè wẹ̀ ní hòhò ṣùgbọ́n ká wẹ̀ ní ká fi nǹkan san ara olọ́dájú gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú nínú àwọn ẹ̀rí tí ìbámu Bukhari mú wá lórí eléyìí ni wípé òjíṣẹ́ náà sàásùlà mú ẹgbàá wá wá ntọ́ bá ti mú wá nínú àwọn tó ti kọjá lọ láti fi pé àkíyèsí wa sí bí ìbá ṣe yí pé ọ wà pàmísíbù fún àwa náà kò ní mú wa òjíṣẹ́ náà sọ àṣùnà tọ́ba wa ní ìdí pé ká ṣe àtúnṣe lórí rẹ̀ òjíṣẹ́ náà sọ àṣùnà ọmọ àtúnṣe yẹn wa tọ́ba ti mú ọ̀rọ̀ yẹn wa nínú àwọn tó ti nínú ṣe sí àwọn tó ti kọjá lọ tọ́ba ní ìdí àtúnṣe kan yóò túnṣe ṣùgbọ́n tọ́ba fi ilẹ̀ bẹ́ẹ̀ ó mú un ó ní nabiyulayi musa sallallahu ala nabiyina wa alayhi àwọn ọmọ bani israel wọn a máa jọ wẹ̀ papọ̀ nù òun wọn a máa wẹ̀ òun máa dá wẹ̀ níbi tí ó pamọ́ wọn wá ń taara inú sọ̀sọ̀kúsọ wípé àrùn ń bẹ lára wa ta'ala ó wá fẹ́ fi hàn wọ́n wípé ara rẹ̀ pé níbi òkúta tó kó aṣọ rẹ̀ sí omi odò lọ́ba wọ́lu òkúta yẹn lọ́ba ń wọ aṣọ lọ oníṣẹ́ ọlọ́run Musa sallallahu ala nabiyina alayhi lọ́ba bẹ̀rẹ̀ sí lè aṣọ mi aṣọ mi aṣọ mi tí wọ́n fi rí wípé a àṣé ó pé ju àwọn náà lọ kó tó rí aṣọ rẹ̀ kú pé ó na òkúta yẹn débi pé àpá hàn lára rẹ̀ pé kí ni ó kó aṣọ òun. Imam Bukhari rahimahullah mọ̀tàwáṣẹ́ ó mú eléyìí fi ṣèdánilẹ́kọ̀ọ́ wípé a lè wẹ̀ ní òhò ṣùgbọ́n ká wẹ̀ ní ìfi nǹkan bóra òun ló dájú nínú tó fi dájú ni wípé ṣáàmọ̀ pé tá a bá wà ní òhò dó a lè sọ̀rọ̀ a lè ṣe dékẹ́ a lè ṣe dékẹ́ ṣùgbọ́n tá a bá wà ní tá a bá sàn kan mọ́ra dó a wà nílé ìwẹ̀ lópin ìgbà tí ìṣe wípé a wà lórí gá tàbí tọ̀ ṣáàmọ̀ tún máa wà lórí gá kí ni ìtumọ̀ rẹ̀. Eh, agbase na àwọn kan mí kan ọmọ tí eh, eh, so tí ìbá ti ṣe pa wà lórí tàbá wà lórí a lè ṣe zikir but tí a bá wà lórí a lè Ọrọ díkìrù ọ̀rọ̀ nìkan la lè sọ kìí sọ̀rọ̀ o ọ̀rọ̀ láti pa àwọn àkíyèsí sí kìí ṣe wípé káwá tẹ̀bà síbẹ̀ káwá máa tàkúrọ̀sọ tàbí àwọn ẹlòmíì ò mú ìwé dání wọ́n gbé lọ ni wọ́n ti máa ń kàwé nínú tọ́lẹ̀ wọn ò fẹ́ ká pẹ́ nínú conditions yẹn ká ṣe pápákọ̀ ká jáde kó na torí ọ̀kan nínú àwọn sàbí rẹ̀díàlá ánú ọwọ́ sálámàsì òjíṣẹ́ lọ́sàn àṣàlàn wà dá lóhùn gbọ́dọ̀ kìí sí pẹ̀lú sálámà wọ́n ní idha ra'aytani fi mithli hadhihi al-hala fala tusallim alayya tó o bá rí mi nírú kọ́ndíṣàn tí mo wà báyìí pé mo wà lórí igá tàbí lórí ìtọ̀ má sálámà sí mi torí tó o bá sálámà sí mi èyí ní dá ọ lóhùn tó bá jẹ́ wípé ọ̀rọ̀ sísọ àlẹ́tọ̀ sí ni láti ṣe correction àbí ṣe nǹkan kan òjíṣẹ́ náà sẹ́wọ̀n ní sọ̀rọ̀ ń bẹ̀rù but n tá a lè ṣe ó ti ṣe kí ni ó ti tọ́ka rẹ̀ sùn wa mẹ́sàlán ó ń tọ̀ níbi níjọ́ kan bí tó ti ń tọ̀ ọ̀kan nínú àwọn sàbí sálámà kò dáhùn. bàtó ṣe tán tó wáá fẹ́ dáhùn ọkọ ṣe ti àtẹyẹmùm kó tó dáhùn ẹ̀rí ntí eléyìí tọ́ka sí ni wípé ká ṣe adkar tá a bá wà nínú odó tàbí tẹ́mùm ọlọ́lá ju wípé ká ṣe nígbà tá a sì nínú rẹ̀ lọ́mọdé a lè ṣe ni kò sí hàl kan tí a lè ṣe lókè àṣà ẹni tó bá wà nínú. No, tọ́sán kamara tó fi ń wẹ̀ ó sì lè má ṣe àwọn àbíkárì rẹ̀ bí tẹlẹfos but tí ò bá ṣe wípé ó wà nínú condition báyìí kò lè ṣe kí ni kò lè ṣe àbíkárì náà a sọ pé ẹni tó wà nulẹ̀ yóò mọ àwọn kankan tààrà tọ̀ ah, ìyàwó Aisha rẹ̀ dáná kò rójìṣẹ́ lásán àṣẹlẹ̀mù rí kìí ṣe ṣe sí rẹ̀ tọ́ba wà lé kọ́nà rútọ̀ torí eléyìí ọwọ́ mú ọ̀rọ̀ wá ẹnikẹ́ni tọ́ba lóhùn rójìṣẹ́ lásán àṣẹlẹ̀mù tó tọ̀ lóòrò olókùrọ̀ ni yẹn nínú ilé ṣùgbọ́n òjíṣẹ́ lásán àṣẹlẹ̀mù jáde síta rí ìgbà tó jáde síta tí ó ní bùkátà sí láti tọ̀ àrínú àwọn sàábé òun lòun sí gàgà bò torí pé kíni dọ́ọ̀ ìtọ́lá fẹ́ tọ̀ wọn ò fẹ́ kí mùsùlùmí lọ́kùnrin ni kásẹ̀ tó wá máa sọ obìnrin ọfẹ́ tọ̀ ọkàn wàá bọ́ sí gbangba ọwọ́ àtúralẹ̀ ó fi ó tú òwò rẹ̀ síta ó ní à ọba àwọn lẹ̀ ni kí ba mùsùlùmí ńlẹ̀ débi wípé kó wa máa ṣe bí ẹranko ẹranko wo ni máa ṣe báwọn ajá hàdà ìlúkàlì gbogbo òṣèṣì tọjọ ọmọ tẹ ẹranko kò sí condition tí mùsùlùmí wà wọn ò fẹ́ ká jọ. yálà nínú òrùn ni tàbí àti ẹ̀fẹ́ gbọ̀nsẹ̀ àbá fẹ́ ṣe gá kí ló sọ. So? sallallahu alayhi wa sallam nípa àrùn kíkí ó ní kíni ká má lọ sùjádà pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ wa ká wá fi lélẹ̀ ká má raise ẹ̀ sókè ó nítorí pé ìṣesí ta ìṣesí ẹranko ònu ajá mùsùlùmí ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. sàbẹ̀ yẹn ni èmi ni mo sì gàgà bò ó kó fi tọ̀ èmi gangan ni pé ìtanu torí tá a bá wà ń ta nínàró tó ń gbà míì òun ló ṣèfà ló dẹ̀ bọ̀ àṣírí òun ni òní ni òní jẹ́ kí gbogbo ọ̀tá sí yàn la ju pé kéèyàn bẹ̀rẹ̀ lọ so ló fi jẹ́ pé àwọn apá méjèèjì pọ̀ àní sọ wípé à yà wá lọ́mọkọ rẹ̀ ju anybody lọ ọmọ ọmọ ọ̀rọ̀ nù lẹ́nu. sàbẹ rọdí aláàánú òfin ntaama lórí wọn ni pé kulluhum udud gbogbo wọn olódodo ènìyàn ni wọn tí wọn máa ń sòdodo wọn èkúrọ ọ̀rọ̀ la wọn ò ní fi pamọ́ wọn mọ responsibility ti ń bẹ lórí àwọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní Ali rọdí aláàánú ló fi sọ yìí pé nǹkan tá a yẹ lè pa á pọ̀ kí gbogbo wa fẹ́ ká fẹ́ outplay ara wa ó ní wàláì bọ̀ kì í ṣe bí ìtọ́rọ̀ tẹ̀sìn kọ́ ká wá rí ìtọ́jọ́rọ̀ ẹ̀sìn ká wá dákẹ́ tàbí ká má mú wa bí ọba adéèdá ti fi ránjíṣẹ́ náà sílá sílá ó ní abẹ́dà ó búra lé lórí ni wọ́n bi léèrè ṣé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ara alẹ́ òjíṣẹ́ náà sàásọ́là ṣé nǹkan kan wà tọ́lọ́hún fi yà ń sọ́tọ̀ tó yàtọ̀ sí ti gbogbo wa bá a ṣe wà. ó ní kò sí àyàfi nǹkan mẹ́ta kan káwa gbọ́ nǹkan mẹ́ta wọn bóyá àwọn nìkan ló fi yàtọ̀ ó ní n ti bẹ nínú apò mi tí a kọ síbẹ̀ kí ni ta kọ́kọ́ ó ní kí ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa ba ẹni tó ń gbé àwọn òbí rẹ̀ ṣépè sáwọn nìkan ló wà fún ah. kí ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa bá ẹni tó ń tó ń gba ẹni bí díẹ̀ àláyè tí ń kó mara man awa al sáyìn àmì táwọn èèyàn fi máa la ojú ọ̀nà wípé ojú ọ̀nà ni ẹnìkan wàá mú kó o débi pé àwọn èèyàn wàá rọ́nà mọ́ wọ́n ń sọ́nù wọn mọ̀nà mọ́ ẹnikẹ́ni tó ṣe bẹ́ẹ̀ kí gbogbo ọlọ́run ọba máa bá ṣáwọn nìkan ló yá sọ́tọ̀ náà ó mú ọ̀rọ̀ ìwá ni láti fi fi ìpàtàkì àwọn nǹkan mẹ́ta yìí o láti fi fi rinlẹ̀ bí àwọn ọ̀rọ̀ ṣe máa ń wá nígbà míì musa abẹ́ fi sọ yìí pé ìgbọ́ kẹ́nìkan kọ́ sọ yìí pé tóbi sẹ́nata islam bá wà rìnrìn àjò ìmà kí sọláàtò dọ̀hà àyàfi umu hani zakarat anna nabiya sallallahu alayhi wa alihi wa sallam umu wa sọ pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam yawm al-fath tí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó ti ṣàlùkáwà ní pé latadkhulunna al-masjid al-haram insha Allah amini tí wọ́n wọ maka padà yìí iktasala fi baytiha olójúṣe náà sáà sínú àwọn nínú yàrá òun fa salla thamani raka'at ó kíra káà mẹ́jọ fama ra'aytu salla salat akhaffu minha kó kírun kan ní pápá báwọn rí ghayr àyàfi bí ibà ṣe pé nǹkan kan ni bó ṣe pápápá tó yìí o ghayr annahu yutimmu ruku'a wa sujud ó mú rùkú wá ní bó ṣe yẹ ni ó dẹ̀ mú sujúdù náà wá bó ṣe yẹ ó mú wá pé ṣùgbọ́n kìí ṣe tó pẹ́ lórí wọn kò pẹ́ lórí rùkú kò dẹ̀ pẹ́ lórí sujúdù torí wípé ọlá tí ń bẹ fún àwọn àyè méjèèjì lórí irun wọ́n fẹ́ ká ṣe kínni ká pẹ́ lórí wọn wọ́n fẹ́ ká pẹ́ lórí wọn pẹ̀lú dùá àti adhkar hadith mi tuntun wa min hadithi abdullahi ibn umar hadithi abdullahi ibn umar radiyallahu anhuma abdullahi ibn amir sorry hadithi abdullahi ibn amir anna abahu akhbarahu pé bàbá òun ó fọ òun nírò pé anahu raha nabiya sallallahu alayhi wa alihi wa sallam pé òun rí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam salla subha bil layl tí gbólóhùn subha tọba ti wá kìí ṣe tó túmọ̀ sí ni pé tasbih la ìrun náà fúlà òun ni subha ó lóun rí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó ń kí subha bẹ̀lẹ́ lóru fi safar subha òru kínú tahajjud aw qiyam al-layl náà alazari rahilati ó ń kí lórí nǹkan ọ̀gùn rẹ̀ haythu tawajjahat bihi ibi tí nǹkan ọ̀gùn yẹn tó dojúkọ ibẹ̀ ni òjíṣẹ́ lásán àṣàlám náà jókòó sí ló ti ń kí irun kí ni òfin lórí ìkírun lórí nǹkan ọ̀gbìn tọ́ba yẹn náà wá fi ọ wà òkè náà ṣáàlè kírun ọ̀ràn yẹn nínú lórí nǹkan ọ̀gbìn là àyàfi àwọn conditions kọ̀ọ̀kan kí ni àwọn conditions nǹkan oògùn tí ò lè ṣe é sọ̀kalẹ̀ lórí ẹ̀ bí kíni ọkọ̀ òfurufú ẹ̀wọ́n ni wọ́n fi ṣe kíyàsí rẹ̀ ọkọ̀ ojú omi torí pé kíni wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bóò ni a ṣe kírun ní orí ọkọ̀ nínú ọkọ̀ ojú omi ó dé ṣàlàyé ọkọ̀ òfurufú ìyẹn aeroplane kò ṣeé dá dúró pé mo fẹ́ kírun o tásìkò rẹ̀ bá ti tó ọba ṣe gbòòrò ní báyìí kẹfọ́jìrì kedere ni wọn náà rí báyìí pé àlùfọ́jìrì ti yọ kedere ni ó rí pé oòrùn ti wọ̀ báyìí àyàfà àwọn conditions kọ̀ọ̀kan tí wọ́n mú ìṣìkàlẹ̀ àti wọ̀ àti mú instance yẹn wá ń gbà kan a fẹ́ lọ sí Kánò agbéra lẹ́kọ̀ọ́. <laughs> èmi àti ọ̀gá ọ̀gá mi ní makita abẹ́mọ́lá hakadini ọ́fíìsì baba bombaz tó wà lẹ́kọ̀ọ́ mbà yìí bá a ṣe lọ sókè oòrùn ti wọ̀ lẹ́kọ̀ọ́ tá a bá dojú kọ sáìdì bòmí oòrùn ní kedere ó ní najim najimadin mọ́ ma pé ọ́ béèrè fatawa ńlá kan nísìn sórí ń tàsí èmi ó sinú torí náà Ramadan yìí èmi ò máa wo èkó oòrùn ti wọ̀ èmi ò sínú ìwọ máa wo ibi tó oòrùn ti wọ̀ mo ní yàṣẹ kí n máa kólé fúnra bí dáadé wọn pa wá láṣẹ wọn ò tẹyún lọ́rùn yẹn lé lórí ẹ̀hẹ́n ìwọ náà mọ̀ bẹ́ẹ̀.